Foreign Service Institute, Yoruba Basic Course, Unit 2. Basic Dialogue, Dialogue for Learning. Alafia. Alafia. Alafia. Alafia. Alafia ni. Alafia ni. Ṣàlàáfíà ni. Ṣàlàáfíà ni. Are you all right? Salafia ani. Are you all right? Salafia ni. Alafia. Alafia. Alafia ni. I'm fine. Alafia ani. I'm fine. Àlàáfíà ni. Ńkọ́. Ńkọ́. Ilé ńkọ́. Ilé ńkọ́. How's everyone at home? Ilé ńkọ́. How's everyone at home? Ilé ńkọ́. Dáadáa dáadáa dáadáa ni dáadáa ni. fine. dáadáa ni. they're fine. dáadáa ni. lánàá lánàá sọ́jà lánàá sọ́jà lánàá ṣe é lọ ṣe é lọ ṣe é lọ sọ́jà ṣe é lọ sọ́jà ṣe é lọ sọ́jà lánàá ṣe é lọ sọ́jà lánàá. Did you, plural, go to the market yesterday? Ṣé sọ́jà Did you, plural, go to the market yesterday? Ṣé lọ sọ́jà lánàá? A Bẹ́ẹ̀ni a lọ.